عليكم ورحمة الله وبركاته لا وقف ولا وبا أترى تيجي في مساجد وضع نبي ومحمد صلى الله عليه وسلم كانوا مبانا صعبا رأسوا بتادا تليلانا رأوا بيوا أنه لكوارن بأسنا لسن لوري أبلون مبالك ولا إكاري إدرار لي تيوسو قال فوا لني أبلون مبانا kọ́lọ̀ ńlá kun kó má jẹ́ kó di ìnira fún wa o ìrámọ́tí arahamu rahman ramadan náà ti abẹ̀rẹ̀ tí a ń gbà lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ìrọ̀lẹ́ ńlá kun kàwá sínú tí ó gbà parí o ìnira ìdààmú àárẹ̀ yìí tí ó sì wá tá a fi mọ́ wá sọ pé ọlọ́run á mọ̀ padà tàn yókù ọlọ́run bá wa o ìrámọ́tí arahamu tíra àdìsí tí a máa ń kà fúnra wa àdìsí táwọn kà ní alẹ́ عن أبي سعيد الخدري فبوا أبو سعيد الخدري عن مبعد السنوة وني قال قال النساء للنبي صلى الله عليه وسلم وني أمو بني وابا النبي نجوكا وأن صفى النبي يقول غلبنا عليك الرجال إلى النبي أو أكوني wọ́n ti borí wa lọ́dọ̀ rẹ o ọ̀rọ̀ tí wọ́n ti borí ó ti borí tiwa lọ́dọ̀ rẹ̀ ànábì ìrẹ̀ ànábì ọ̀rá yìí tiwa mọ́ faj'al lana yawman min nafsik ìrẹ̀ ànábì tiẹ̀ fáwọn náà lọ́jọ́ kan lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ kó fáwọn náà lọ́jọ́ kan tí ó jẹ́ pàwọ́ obìnrin nìkan lọ́mọ bí àtẹ́ǹdì tí lọ́mọ bí bá sọ̀rọ̀ fàwọn àdà ònà yawman ànábì bàbá wọn pàdé wọn ọjọ́ kan làkìyà ònà fi ànábì wa pàdé wọn lọ́jọ́ tó bá wọn pàdé wọn yẹn fàwọn àdà ònà ànábì wa fi wá sí fún wọn wa àmàrọ̀ ọ̀nà ànábì pa wọ́n láṣẹ àwọn dáadáa tó yẹ kí wọ́n máa ṣe. fàkànà fíìmà kọ́ọ̀lẹ̀lẹ̀ ọ̀nà ọ wá jẹ́sí pé nínú tá ànábì sọ fún wọn jọ náà nínú wáàsí tá ànábì sí fún wọn. àlìmáàmì kùnà ìmọ̀ra àtọ̀n tukọ́dìmọ̀ sàlátàtàmì wàlàdì à. ànábì ní kò sí nínú ẹnìkan nínú ẹ̀yin obìnrin tó ṣe yí pé yóò wá ti ọmọ Si ìyẹn ni wípé ọmọ mẹ́ta ó kú fún irú ẹni bẹ́ẹ̀ ìlàkánà ìjà bá mi nànà àyàfi kó ṣe pé àwọn ọmọ yìí ni wọ́n jẹ́ gàgà fún tí òfin ni wọ̀nà pàpọ̀ ìmọ̀ràn àtọ̀n obìnrin kan náà tó wá gbọ́ wá sí wa ní irá nẹ́bì wàtúnátẹ́yìn ẹni tó bá yẹ pé méjì ní wá ń títí ò pé tó yẹ pé méjì ló kú fún kọ́ pàpọ̀ ànábì ni wàtúnátẹ́yìn bó jẹ́ méjì náà yóò jẹ́ gàgà fún níjọ́ gbé mutabakun alayhi àdìsí náà na sọ̀rọ̀ ìbò àlùsùn àlùsùn àyè muslim kí la fẹ́ mú nínú àdìsí yìí àkọ́kọ́ ni wípé anabi ó fi hàn yìí pé àtàwọn obìnrin náà máa ń ti wáàsí fún wọn àwọn obìnrin náà máa ń gbọ́ wáàsí àwọn obìnrin náà máa èèyàn máa ń wáàyè wáàsí fáwọn obìnrin náà bákan náà ẹlẹ́ẹ̀kejì ni wípé àdánwò tó bá bá láyé nípa gbogbo akọ̀sẹ́ntọ́ bẹ lọ́rùn rẹ o torípọ́lọ́ ní àwọn orí míì náà tó lè ṣe fún ni tọ́lọ́wọ́n bá pa ní lọ́mọ o ṣùgbọ́n eléyìí ń jẹ́ wáàtí fáwọn tó bá yẹ kí wọ́n ti nírú àdánwò bẹ́ẹ̀ wípé ọlọ́wọ́n bá lè fi ọláńtí máa fi ṣe nìyẹn ẹni tí irú bẹ́ẹ̀ bá bá kọ́mọ lọ bara jẹ́ ọlọ́wọ́n bá tó ṣe bẹ́ẹ̀ ó ní tó torí ẹ̀ sí ọlọ́wọ́n wá àwọn tírù bí ọba ṣẹlẹ̀ sí láyé àwọn gan náà fèlè máa fẹ́ sọ fẹ́ràn fún ọlọ́run àgbà tí àwọn ọmọ kókó ṣe rí ni táwọn bá àdó ṣe rí ni àwọn kan ọba kú bẹ́ẹ̀ lọ́run kó kú pa nínú ọmọ táwọn náà ń gbà táwọn náà wà láyé ṣùgbọ́n kò ní tí o máa yàn tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o ọlọ́run náà láwọn orí mi lọ́dọ̀ tó lè ṣe fún ni tí ọba pa ọmọ ẹni náà o ni tírú bẹ́ẹ̀ ti tó sì jẹ́ sí pé irun tó ṣẹlẹ̀ sí yìí kódà ẹlòmíì ó lè ta ara rẹ̀ tó sì máa rorò kúrò ó lè ta ara rẹ̀ tí nǹkan yóò ṣẹlẹ̀ sẹ́lòmíì ẹlòmíì lè da aláàbọ̀ ara ó lè da aláàárẹ̀ níbi tí bá ti ń ronú ṣùgbọ́n bàtà náà bá sọ̀rọ̀ yìí fún yóò máa jẹ́ tẹ́sílíà láti lè gbé kúrò níbi ìrònú tó wà láti fà á sí ipò ìdùnnú padà yìí pé à àti ntọ́lọ̀ ti fẹ́ ṣe fún mi lẹ́yìn tó ṣẹlẹ̀ òun lè léyìí bákan náà ní parí a rí gbọ́ yìí pé nínú àdánwò tó bá kan ni nínú Islam téèyàn bá sì gbà yí pé ọlọ́wọ́n bá àlékè ọlá ló mú wá ọlọ́wọ́n bá àlékè ọlá sábà máa fi oore míì pààrọ̀ fún ni tó jẹ́ yí pé béèyàn bá ń padà ń gbé àdánwò tó kan ni pẹ̀lú àwọn oore tọ́lọ̀ máa fi fún ni pààrọ̀ á padà mọ̀ yí pé oore tọ́lọ̀ máa fi fún ni ojú àdánwò tó kan ni lọ abẹ́ ọlọ́wọ́n bá àlékè ọlá àdánwò tó gbàgbọ́ ọlọ́mọ fi kàn wá o lọ́wọ́ àdánwò tó gbàgbọ́ ọlọ́mọ fi kàn wá o gbogbo àwọn orin tí ọlọ́mọ wá ti fún ni pẹ̀lú pé yẹn tó sí àwọn dáadáa mí náà ọlọ́mọ kọ́mọ́jú fò wá rò bẹ́ẹ̀ rà mọ́tí yára hàmúrà bẹ́ẹ̀ ni. وصلى الله على نبينا محمد وعلى آله وصحابه وسلم السلام عليكم ورحمة الله وبركاته